الحمد لله والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته يقول الله عز وجل في سورة الإسراء في الآية الرابعة من هذه السورة وفي الآيات التي بعدها أعوذ بالله من الشيطان الرجيم وقضينا إلى بني إسرائيل في الكتاب لتفسدن في الأرض مرت مرتين ولتعلن علوا كبيرا فإذا جاء وعد أولاهما بعثنا عليكم عبادا لنا أولي بأس شديد فجاسوا خلال الديار وكان وعدا مفعولا ثم رددنا لكم القرة عليهم وأمددناكم بأموال وبنين وجعلناكم أكثر نفيرا الله بلدا وفوانروا من السورة eléyìí tí a ń pè ní suratul Isra láti tún máa ń pè ní suratu Bani Isra'il ọlọ́run bá ń fún wa nírò nípa àkọọ́lẹ̀ tó ń ti kọ lé àwọn ọmọ Israẹli lórí. tó sì wá nínú ọ̀kan nínú tírà tó lọ́n ti sọ̀kalẹ̀ fún wa yóò bá ti ṣe mọ̀ kó àwọn ọmọ Israẹli ọ̀gọ̀ọ̀rọ̀ àwọn anábì inú wọn ni wọ́n ti jáde wá nínú ọ̀kan nínú àwọn tírà tó lọ́n ti fáwọn anábì tó síwájú tó ti ránṣẹ́ wọn yìí ọlọ́run ọba ti kọ́ pípé yọ ṣẹ lé wọn lórí latufsidunna fil ardi marratayn yìí dájúdájú mo búra. Ese ìbàjẹ́ lókè pẹ̀ ìbàjẹ́ lẹ́yìn ìbàjẹ́ ese ìbàjẹ́ lẹ́ẹ̀mejì lókè pẹ̀ náà ló dá wa ló dá sí wa kí ẹbí ti ṣe sọ nínú ọlọ́run ló dá yín ló tún dá ń tẹ̀sẹ̀ ọlọ́run á ní ẹ ṣèbàjẹ́ lókè pẹ̀lẹ́ méjì wàdàtà ló ń ń kẹ́bí rọ́ ọlọ́run dá ó ẹ ní àgbẹrùgbẹrí àti gbéraga eléyìí tó ga ọlọ́run ti kọ́ pé wọ́n ṣẹlẹ̀ bẹ́ẹ̀ gbogbo ń tọ́lọ́ wọn bá kọ́ yọ ṣẹ náà ni o yọ ṣẹ ọlọ́run ló dára ó fi hàn fáwọn ọmọ Israẹl wọ́n ṣe bàjẹ́ lókè pẹ̀ ìbàjẹ́ tó sì ni wọ́n ṣe lókè pẹ̀ yìí. ó ní kí ẹsẹ̀ kan ni wọ́n ṣe ẹ̀ẹ̀mejì ni wọ́n ṣe wọ́n tún wá máa sán pátá lókun bẹ́ẹ̀ wọ́n máa ṣe fùkẹ́ wọ́n máa ṣe gbéraga ní ìgbéraga eléyìí tó yọ hàn dáadáa eléyìí fi ó kún fún ìtẹ̀lẹ́tọ́lọ́ lọ́dọ̀ apá kan nínú wa ó kún fún yíya pasítọ́lọ́ lọ́dọ̀ gọ̀ọ̀rọ̀ wa ó kún fún ìmájọra ẹni lójú ìmáwọra ẹni pé kò síbà àti ṣe jẹ́ àti pé pàpà gan gbogbo ẹnikẹ́ni ẹni yòówù tí ìbá ti ṣerú àwọn kò lè jẹ́rú àwọn eléyìí ti máa bí ìgbéraga ẹ sì máa pé gbéraga òun náà ni méèlì parun gbéraga ní síwájú parun. ọlọ́ni fẹ́yìntà jẹ́ ẹwàádùn òòlẹ̀ ọ̀húnmá ní ìgbà tí àkókò àdéhùn ọ̀kan nínú àwọn àbàjẹ́ méjèèjì tọ́lọ́wọ́n bá ti kọ́kọ́ ẹ̀ ṣe ìgbà tí àsìkò rẹ̀ bá tó tẹ wá bẹ̀rẹ̀ sí ní ṣe ìbàjẹ́ yìí. بعثنا عليكم عبادا لنا أدي وكسي nínú àwọn ẹrú wa tá a dá á dẹ wọn sí yín àwọn olóyèbẹ sí ń ṣẹdí wọn jẹ ẹni tó ti pa fún ní agbára ní agbára tó lé gidi Ọlọ́run á wọn sí yín okùnbi tẹ́ gbégbá okùnbi ẹ̀ sì bọ́ mọ́ wọn lọ́wọ́. فجاسوا خلال الديار àwọn ẹni tá a dẹ̀ sí yìí wọ́n wá gba gbogbo yín àti nǹkan ní yín àti ìlú yín wọ́n gba gbogbo ẹ̀mọ́ yín lọ́wọ́ láàrin ìgbà tí ẹ bá ń ṣèbàjẹ́ ta yìí. wọ́n máa ṣe bá máa ṣe fẹ́ nínú nǹkan àníyìn ẹni tó bá sì tó nu kọ́ sọ̀rọ̀ ẹni kí ń gbà tẹ́ máa ṣe ìbàjẹ́ ta lákọ̀ọ́kọ́ nù ọlọ́run bá ti fi hàn pé wọ́n ṣe ìbàjẹ́ ó sì fi hàn pé ìbàjẹ́ wọn kò ní lọ lásán láì ìbáwú wọ́n di àwọn kan sí wọn lásìkò ìgbà tí wọ́n ń ṣe ìbàjẹ́ wọn àwọn eléyìí lọ́lọ́wọ́n bó fi ṣèbáwí fún wọn àwọn ọmọ tẹ̀sí gbogbo ibi tó bá wù wọn nínú ilẹ̀ àti nǹkan àní wa wọ́n máa mú ní tó bá wọ̀ wọ́n máa ṣe bí má ṣe fẹ́ ní tó bá tún kọ́ sọ̀rọ̀. وكان وكان وعدا مفعولا الدين لليو ọlọ́run ọba ẹlẹ́dàá wa tí ó mú ṣẹ àwọn olùmọ̀lẹ́kọ̀ọ́ tafsir nínú àwọn tó ti síwájú àtàwọn tó dé bẹ́yìn ìyapa ń bẹ láàrin wọn nípa àwọn atálẹ́ni ọlọ́run ọba ọ̀dẹ sí wọn ní ìgbà tí wọ́n bá ń ṣe ìbàjẹ́ lókè pẹ̀tù ń hùwà òbílẹ̀ jẹ́ tá làwọn ẹni tó lọ́wọ́ bọ́ dẹ sí wọn tí ó fìyà jẹ wọ́n yìí Ibn Abbas radiyallahu anhuma àti alimami Qatada àwọn náà sọ rahimahullah ike àwọn ẹni tí ọlọ́wọ́ bọ́ dẹ sí wọn náà ní Jalut al-Jazari lọ́lọ́wọ́n bọ́ dẹ sí wọn alápàtà tí ipa yẹn ń pakúpa àtàwọn ọmọ ogun rẹ̀ ìgbà tó sì bàjẹ́ ta lákòókò ọlọ́ọ̀dẹjà lùtà àtàwọn ọmọ ogun rẹ̀ sí wọn. lẹ́yìn rẹ̀ lọ́lọ́ ẹlẹ́jà ńlọ́wọ́ ní kí Dawud kórìí Jálútù kórìí pa. lẹ́yìn ìgbà tí wọ́n ń tọrọ pé kọ́lọ̀ ọba ó gbé ọba dìde láàrin àwọn nítorí pé ó súnmọ́ kọjá wípé nínú òfin tiwọn ẹ̀yin ọba ni wọ́n máa jáde jagun tí ọba sọ́ba wọn ò lè jagun. ẹ̀yin lẹ́ ń tọrọ ọba. anabi wọn wá fún wa ní rò pé inna Allaha qad ba'atha alaykum Taluta malika Taluta tọ́lọ́n gbé dìde fún yín lọ́ba ẹni tẹ́ jagun lábẹ́ àsíá rẹ̀ tẹ́ fi dà ládàá sẹ́gun qalu anna yakunu lahu al-mulku alayna wa nahnu ahaqqu báwo ni ìrora dẹ́kun lọ́jọba lórí wa ń gbà tó pa àlà lẹ́tọ̀ọ́ jọba jùlọ. kí ló dé? ẹbí sọ pé òyìn yẹ kẹ́ ìjọba kìí sòun wọn ni wàlá mi tẹsẹ̀ àtẹ mìíràn náà ọlọ́run ọba òfun láyè kọ̀gbá láyè kọ̀gbá láyè nínú àrísìkì bó ló fi ajẹ́ pò ní ọjọba lórí wa. قال إن الله اصطفاه عليكم وزاده بسطة في العلم والجسم والله يؤتي ملكه من يشاء والله واسع عليم ọlọ́run ọba ọ̀sà alẹ́sà lórí yín ni ó sì gbọ́ra yìí níbi àrísìkì ó tún gbọ́ aláyè níbi kárára gbé kò sí lálára tínrín kò sí lálára gbígbẹ ó sì lẹ́ni tó ṣe pé ara rẹ̀ fẹ̀ ó tó gbé. tọ́lúta yìí tọ́wọ́ àjọba náà fi wá dojú ìjà náà fi dojú ìjà kọjá lóòótà àtàwọn ọmọ ogun rẹ̀ ìgbà tí wọ́n yọ sí ìjà lóòótà tí wọ́n ń lọ tí wọ́n ń lọ tí wọ́n ń lọ láti lọ dojú ìjà kọjá lóòótà ọba ti wà báyìí ànábì náà wà láàrin wọn anabi wọn á sọ fún wa pé inna Allaha mubtalikum binahar ọlọ́run bá dán yín wò pẹ̀lú odò akéré máa bùkà faman shariba minhu falaysa minni ẹnikẹ́ni tó bá ti lè mu nínú omi odò yẹn ajẹ́ kékeré sọ̀kan náà ọmọlẹ́yìn mu wa man lam yat'amhu fa innahu minni ẹni tí o bá ti jẹ nínú omi odò yẹn ajẹ́ kọ̀ọ̀kan nínú àwọn ọmọlẹ́yìn mi ni. إلا من اغترف غرفة بيده أبن تباكي أولا سنة لك في بو ẹ̀fún ọkàn tí ò mú jù bẹ́ẹ̀ lọ fẹsẹ̀fù minhu illa qalilan minhum wọ́n mú nù rẹ èèyàn díẹ̀ ni ò mú mẹ́. ìgbà tí wọ́n yọ tàlù tàtàwọn ọmọ ogun rẹ̀ qalu la taqata lana al-yawma bi Jaluta wa junudihi. agbára wò lè jàlúùtù àtàwọn ọmọ ogun rẹ̀ agbára wò ń ta ṣùgbọ́n ọ̀lẹ́ lẹ́dí iná ọ̀bọ̀n náà náà anáhùn mọ́lákùlọ́ kàmín fi àtẹn kàlílẹ́tìn kọlẹ́bẹ̀ fi àtẹn kẹ̀kẹ́ ìrọ̀tẹ̀n bẹ́ẹ̀dínlẹ́ wọ́lọ́hùn àọ́sọ̀ àbẹ̀rẹ̀ mélòó mélòó làwọn ọmọ tí wọ́n kéré ló ń kà tí wọ́n borí àwọn ọmọ tí wọ́n pọ̀ lọ jantirẹrẹ ìbọ́lọ̀ wọn bẹ́ẹ̀ lẹ́dàá wa bíbẹ ló máa ń bẹ pẹ̀lú àwọn oníṣòro ìgbà tí wọ́n wá yọ síjà lóòótà àtàwọn ọmọ ogun rẹ̀ wọ́n ṣàdúrà kan talẹni tí ọ̀ràn wà létí àdúrà tí wọ́n ṣe. قالوا ربنا أفرغ علينا صبرا وثبت أقدامنا وانصرنا وانصرنا على القوم الكافرين أقعد وأسنوا قالوا ربنا أفرغ علينا صبرا أنتم إليه أفرغ علينا صبرا أفرغ علينا صبرا ẹni ẹtúmọ̀ rẹ̀ wọ́ọ́lọ́ dá sùúrù dá sùúrù lùwà o dá sùúrù lùwà ọ̀kàrí wàkàrí wọ́sẹ̀bẹ̀tẹ̀ àkọ́dẹ̀ amẹ́nà tí ẹsẹ̀ wa rinlẹ̀ nítorí pé tí o bá lè ṣe sùúrù ò lè jagun orí tí nìkan lórí ẹgbẹ́ ṣé wọ́n dùn yéé má ṣe kí wọ́n pín oúnjẹ wọ́n bẹ́ lórí ojú rẹ̀ wá sí báyìí kọ́tánù kọ́tánù wọn náà wá ní ẹ má gbà tó tó o bá ní sùúrù olè lọ́gbà lọ. wọ́sẹ̀ bẹ́tù akọ̀dá mẹ́ra fẹsẹ̀ wá nílẹ̀ mẹ́jẹ̀ atúlẹ̀ mú wa dúró lójú ìjà mẹ́jẹ̀ atúlẹ̀ kákọ́ pàkọ́ ẹni tó bá ti kọ̀ pàkọ́ kí ló ṣe o ó ti túlẹ̀ ní. sí pàkọ́ lẹ́yìn a máa kọ sọ́tà àbójú. So wọ́n sọ pé ọ̀lẹ́ ń sá lọ ẹ ẹ mẹ́ta wọn sáà wọn sọ pé ọ̀lẹ́ ń sá lọ dúró dè mí wọ́n ṣòkòtò kí ni wọ́n ń sá lọ ó sì yẹn tán ó dúró gbọ́dọ̀ wọ́n fẹ́ bẹ́ẹ̀ akọ́dá náà mọ́tò ọ̀la dúró mọ́jà sá wọ́n sọ̀rọ̀ náà alẹ́ kọ́ omi káfírí ràn wá sí lórí àwọn kẹfẹ́rí. فهزموهم بإذن الله وبري وقالوا يا الله وقتل داوود جالوت داوود وقع جالوت سواني ẹyin àkọ́rọ́tọ́ lọ ń dẹ sí wọn nígbà tí wọ́n ṣe bàjẹ́ àkọ́kọ́ nù òun náà ni jàlóòs ọlọ́run ọbẹ̀ ẹlẹ́dàá wa ó fi hàn wá báwọn ọmọ ìsírẹ́lì wọ́n ti ṣe sóore fún wa ó ń dẹ ẹnìkan sí wọn òun náà ló ń tún fún wọn lágbára tí wọ́n fi borí rẹ̀ ọlọ́ni tó mọ̀rọ̀ dọ́tún náà lẹ́kùnmọ́ kẹrẹ tààrẹ ìhìn lẹ́yìn rẹ̀ látó wá yí bíborí la yí padà sọ́dọ̀ yín lé wọn lórí ilẹ̀ padà tún borí wọn àwọn náà la ní tẹ bá ṣèbàjẹ́ àkọ́kọ́ àdéhùn kan sí yín sábà wà jẹ wọn sí yín báyìí báyìí wọn fi àjẹ yín wọn fi mú yín gbolẹ̀ ṣùgbọ́n àwa náà láti padà fún yín níṣẹ́gun lórí wọn Ọlọ́run bá padà fún wa níṣẹ́gun lórí Jálútù àtàwọn ọmọ ogun rẹ̀. وأمددناكم بأموال وبنين ọlọ́ni àwọn ará yìí ṣe pẹ̀lú àti àwọn ọmọ ẹ̀pọ̀ lówó ẹ̀dẹ̀ni tó pọ̀ ní dúkìá dẹni tó ṣe pọ̀pọ̀ lọ́mọ. waja'alnakum akthara nafira àwọn àṣeyìn lẹ́tọ́ pọ̀ jù léèyàn àrísìkí ni kéèyàn pọ̀ lábẹ́ àkóso tí wọ́n bá ń ṣàkóso lólórí ńlá ni pé. ọmọ èèyàn ti ń bẹ lábẹ́ ìjọba rẹ̀ wọ́n pọ̀ tẹ bá máa lò ọyẹ kápẹ́rù orílẹ̀-èdè bẹ́ẹ̀ wọ́n lọ síwájú di orílẹ̀-èdè bòmíì lọ níbi táwọn èèyàn ti pọ̀ tó wọn torí pé àwọn èèyàn yẹn àwọn gangan fúnra ara wọn àwọn gan lárìsìkì ńlá torí àwọn orílẹ̀-èdè tí orí wọn pé láyé ẹ ti àkọ́kọ́ tí wọ́n kà fún resources wọn wọn náà ní human resources wọn máa mójútó àwọn èèyàn gidigidi lórí gbogbo owó gbogbo kíní tá a bá la kójọ náà ṣe báwọn èèyàn tọjọ máa lu alọyọ ká fi tọjú ṣò báwọn èèyàn ṣe rí ní ọ̀pọ̀lọpọ̀ àwọn lónìí ẹ̀tọ́ sáwọn orílẹ̀-èdè bòmí ṣe máa ń sọ̀rọ̀ àwọn nǹkan tí wọ́n fi mú sagbára pẹtrólì wọn kọ̀ọ̀kan kà èyí akọ ń pọ tó kù àlọ́ wọ́ ṣò báwọn orílẹ̀-èdè bòmí ṣe rí nù ẹ wò láti ìgbà tó ti pẹ́ lọ́nà ẹlẹ́dàá ti sọ pé wọ̀jà anákùn akitẹ́rọ̀ nà fi rọ àṣeyìn lẹ́ni tó pọ̀ léèyàn torí ẹ̀ ẹ̀ríkì tó léde bá wà tọ́mọ rẹ̀ bá pọ̀ jọjọ gbogbo àwọn orílẹ̀-èdè yòókù wọ́n máa wárí fún wa ni gbogbo àwọn orílẹ̀-èdè yòókù wọ́n máa bẹ̀rù wa ni wọn ò ní fẹ́ aáwọ̀ èdè òyédè kọ́ bẹ́ sílẹ̀ láàrin àwọn àti irú orílẹ̀-èdè tó lè yàn púpọ̀ nítorí pé ọ̀pọ̀ èèyàn ni wọ́n ń pè ń jẹ̀má ọlọ́run ní waja'alnakum akthara nafiya bẹ́ẹ̀ náà ni tí ọkùnrin kan bá wà tẹ́ pé ọjà tó dálẹ̀ ọlọ́run ẹlẹ́dàá bá fàlùbáríkà sí àwọn ìyàwó rẹ̀ bí má àwọn ọmọ rẹ̀ pọ̀ nítorí dájú pọ́lọ́n ti sọ orí ńlá fún ọ so kọ́ máa dúpẹ́ fọlọ́ kó sì máa gbìyànjú láti tọ́ àwọn ọmọ rẹ̀ lójú ọ̀nà tẹ̀sí lọ́nà táwọn ọmọ náà fi jèsù tọ́ da wọ́n máa tara ẹni jẹ́ wọ́n máa di ṣòkòtò méjì kóbìnrin ọmọ ẹlẹ́ pampers lórí pé àfẹ́ bímá ìrọ̀bùrù ó bímọ òbí ma kò pé kárìsì kiri ó lékún kò pé kó dínkù àmọ́ àfi ọmọ bẹ́ẹ̀rẹ̀ òṣì bẹ́ẹ̀rẹ̀ ìrọ̀ lásán ìwọ́gán bẹ́ẹ̀rẹ̀ sọ́ọ̀rọ̀ pé bàbá ẹ̀ nígbà tí bàbá rẹ̀ bọ̀ tó bí ọ ìwọ́ lọ́mọ kẹẹ̀ẹ́dógún nu fámìlì bàbá rẹ̀ bàbá rẹ̀ ọmọ wa dáná àwọn àṣàkáṣà tí wọ́n ń dá yìí ọmọ bẹ́ẹ̀rẹ̀ òṣì bẹ́ẹ̀rẹ̀ tí wọ́n wáyé bó tiẹ̀ wáyé tẹ́lẹ̀ gan orógùn wọn ìlú ọ̀pá tó eléyìí túmọ̀ sí pé ipò àwọn èèyàn arìsìkì wọn problem kan máa ń ṣẹlẹ̀ nígbà tí àwọn ẹni tí wọ́n ń ṣe olùdarí irú àwọn èèyàn bẹ́ẹ̀ lórílẹ̀‐èdè ibi tí wọ́n bá wà táwọn ọba ti létò ń máa ń di wàhálà mo mọ̀ sọ́kò bó láti fẹ́ ṣe ìyẹn ti pọ̀ ju èèyàn mélòó lọ pọ̀ jù nínú nàìjíríà èèyàn mélòó lọ wà ní àpọ̀ kankan jáde àbí torí kó akọ̀wà láfíríkà tí gbogbo ẹgbẹ́ náà máa sọ pé à ń giant of Africa giant titan gbogbo yẹn fẹ́ẹ́ sọ pé giant of Africa kìíní kan Nàìjíríà wọ́n sì fẹ́yàn tó wà state kan ní China àbí India a ṣé wọ́n máa wọ rélùwé lọ́kọ̀ ni pé màá lo oko wọ́n á gbé rélùwé síwájú ilé rẹ̀ kọ́ lọ́yà eré ló ń pe àwọn China eré ló ń perú àwọn India irú Nàìjíríà yìí ló wọ́n yọ ọ́nù China táwa jẹ́ pé àjùrò ń dó lọ àwọn aṣọ pé a bí ẹ yí orúkọ wọn àti òbí máa méjì tó wá sọ pé ó ti pọ̀ jù ilé rẹ ti kún irọ́ lásán ilé tí ń bẹ lórí títì China ṣe wọ́n mọ̀ pé gbogbo Nàìjíríà ni ní títì kan ẹ̀ ọ̀ká àná bá wọ àwọn kọ́ńtìrì rọ́ńdọ́rọ́dọ́ àmọ́ kékeré wọn ò tí ẹni tí ń kọjá lọ ní Balógun lẹ́kọ̀ọ́ torí àwa ń wo àwọn kókòkò ni àwa náà kọ kókòkò ni wọ́n lẹ́gbẹ̀ẹ́ àwọn mi tẹ́bá sì dé àwọn kọ́ńtìrì tá à ń sọ yẹn ṣètò ni wọ́n ní ni yọ yọ ọ lẹ́nu sílùú wọn ni òdùn wò ni ọ ní fẹ́ padà má wọn máa wo kékeré kí la kó bì àwọn ẹlẹ wọn kọ àwọn àlùwà mi àkàràkọlọ tó máa ń wọ tuntun owó tì ilẹ̀ lọ́ọ́ máa rí àwọn aráàlú tó máa lọ dalẹ̀ sí títì wọ́n tún kọ̀ fún wa títí tí wọ́n gbé lọ́ọ̀bà pa ni ẹ̀ pa àwọn ọmọ àdọ̀tí títí wa ni gbogbo yẹn wọ́n máa rí mélòó wa ni wa. àwọn àlù tó léèyàn rẹ́gẹ́dẹ́ rẹ́gẹ́dẹ́ ẹni rí nǹkan kan tá ń pè ẹni rí gbàlẹ̀ bó làwọn ṣe ń ṣe tiwọn wọ́n sì lọ láì níye àwọn ọmọ asọ pé àti bá jù bàbá pọ̀ jù ajá pé kálukú ẹ fún lómìnira láti wá kó ju lọ ẹ sì tún ní Cape Nigeria one gbogbo ọmọ sọ wàhálà orin ńlá ni ẹ̀rí gbogbo bí tẹ́ bá wọ̀ láyé tó ń sọ pé nàìjíríà ó ní the most popular country in Africa ó rí torí rẹ̀ kọ́kọ́ wú wá tó ń tó bá wọ̀ lára wà nàìjíríà inú rẹ̀ ti dùn pé yes àmì nàìjíríà wọ́n ń pè nàìjíríà ní gbogbo láyé kò síbi téèyàn dúdú ti pọ̀ lórílẹ̀‐èdè kan tó nàìjíríà gbogbo ayé inú rẹ̀ dùn ṣé bá a pọ̀ náà ni kọ́lọ́mọdé apọ̀pọ̀ yà nǹkan tó dá ní káwọn èèyàn pọ̀ wọn náà wá gbólé dádì ẹ àtẹ̀gbọ́n àtàbúrò àwọn mẹ́ta tí bàbá bàbá la yín bínú àwọn nìkan náà ló kù fámìlì bàbá tiẹ̀ ti kú ẹ̀gbọ́n dádì rẹ náà ti kú àbúrò ló kù bàbá rẹ bímọ méjì ẹ̀gbọ́n bímọ kan bí ẹ̀sìn ti lọ ti àmọ́ fi tọ́ wà àbúrò dádì rẹ òun ò tí ì fẹ́ yàwó èèyàn mélòó ló wá kù ní fámìlì adúrú <laughs> ilé tẹ́sí ń pè fámìlì house ọlọ́jà ń tirẹ́rẹ́ àwọn tí a ní ọ̀nà bá yín gbélé ẹ dákun ẹbí wọn kọ́kọ́ jáde ẹ má tẹ̀ra yín nínú bọ́mọ bá ti pọ̀ àwọn ẹlẹ́kọ́nọ́mì wọ́n sọ pé kíni kìí ẹkọ́nọ́mì rọ ọlọ́run ló máa ń fún àwọn èèyàn lábẹ́ kìí ṣe pé ẹkọ́nọ́mì rọ tẹ̀ ń kà ó ẹ ẹ̀rí lọ́pọ̀lọpọ̀ gbà mí àsìkò tí lọ tán kó tó yẹ lòmìn ha tí o bá sí tọmọ tó wà níbí báyìí tọ́lọ̀ ni kọ́ gbàgbọ́ yẹn ń tàkọ̀ yìí ọmọ yìí náà tó náà tún kún ókè ọ̀wá ni tọ́lọ̀ pọ̀mọ́ lọ́mọ ọkọ̀ wá síwájú àgbàdínà pé mo nídìí rẹ̀ mẹ́ta ṣe wọ́n sọ pé ṣé ọ̀sùn gbádùn lóun mo nídìí rẹ̀ mẹ́ta ni urgently urgently kọ̀ <laughs> emergency leave.

eléyìí dábàá o ọlọ́run ẹlẹ́dàá wa wá ní ẹjọ́ yẹ yín o in ahsantum ahsantum li anfusikum wa in asa'tum falaha allah ọlọ́run tẹ́ bá ṣe dáadáa orí ara yín lẹ́sẹ̀ fún ọ tẹ́ bá tún ṣàì dáná orí ara yín lẹ́sẹ̀ fún ẹ̀ ṣe kankan fọlọ́ orí ara yín lẹ́sẹ̀ dáadáa sí fẹ́ẹ́ lè bá a rí bò wọ̀. níbo nílé àwọn tó bá ṣe dáadáa níbo nílé àwọn tó bá ṣe dáadáa nàám nàám òkè odò àbí kí lè sọ níbo nílé àwọn tó bá ṣe dáadáa láyé yìí áá ẹ ṣe wọn ṣe bí gbàtẹ ń sùn àkìlà ń dórí gan láyé tí wọn fẹẹ ṣiṣẹ́ tí ó di ká wọ àlìjẹnà ni àwọn tó bá ṣe ọ̀daràn kan bo nílé tiwọn nàám iná àbíwá kan ni hmm. iná mélòó lọ wà nà hmm? iná àbíwá ti sọ méje tẹ́lẹ̀ <laughs> iná mélòó lọ wà ẹ ò pé wàtá wà kéékèèké láwọn lè kí wa wọ́n máa kọ́ wa pé wọ́n máa kọ́ wa lónìí ó pe iná méje ní òwò tó bá dọ̀run iná méje bá tó tó bá wọ tó bá wọ hútọ̀ mẹ́tì tó tó wọ làbọ́ já ànámẹ́ ní ọ̀rọ̀ àwọ̀ tó fi pẹ̀kú tó iná ẹ̀yọ̀kan náà aljanna náà ẹ̀yọ̀kan náà wàlẹ́ àkíní àlìjáná máa ń pọ̀ sókè ni tani gbádùn jù lálìjáná nítorí bá lókè pátápátá torí ẹ̀la nàbẹ̀ sallallahu alaihi wasallam onítàbà tọrọ àlìjáná ká máa tọrọ al-firdaws al-a'la nítorí pé àjà firdaws al-a'la kí ni àga ọlọ́ọ̀lọ́ọ̀ ọba wa tí ẹ̀ máa ń tọrọ ń tọ́ gàjù tí ẹ̀ máa ń tọrọ ń tọ́ gàjù tí ẹ̀ rí mú èèyàn mú ìtọ́pọ̀ wọlé àmọ́ tí yẹn máa ń tọrọ tí ọ̀dọ́ rárá rárá bí kéèyàn jẹ́ pé gbogbo yẹn ń tọrọ kọ́lọ́ mọ́tò mọ́tò èyí tó jẹ́ pé onílẹ̀kùn mẹ́ta ni wọ́n fẹ́ limousine àìwọ́ lọ mọ́tò tó jẹ́ pé kí ni wọ́n fẹ́ wá ní wọ́n lọ kẹ̀kẹ́ lèmi fẹ́ o kẹ̀kẹ́ àwọn ẹlẹ́mu tó tó o bá padà rí kẹ̀kẹ́ ó lè jẹ́ pé táyà nìkan lórí ẹni tó sì wá limousine sẹ́wọ̀n kó lè rí kí ni Land Cruiser tí o bá rí limousine torí tó ga lèèyàn máa tọrọ ilé òun máa lọ lẹ́yìn torí wọn sọ pé aljannatu darajat wan naru darakat aljanna ni darajat iná ńkọ́ darakat kọlọ ma ṣe wa lọ màá ná torí ẹ ọlọ́run tẹ́ ṣe dáadáa orí ara yín lẹ́sẹ̀ bóun ló ṣe jẹ́ pé nítorí bá ṣe dáadáa orí ara rẹ̀ ló ṣe sóyún ọ̀sán ara rẹ̀ lẹ́sàn-án náà nítorí bá mọ̀ kọ́ sọ kí ló dé tó fi jẹ́ pé nítorí bá ṣe dáadáa orí ara rẹ̀ ló ṣe. torí pé ní ọgbà aládàá rẹ̀ ìdínà tó fi jẹ́ pé tó bá ṣe dáadáa orí ara rẹ̀ ló ṣe fún tó bá tún ṣàìdá náà ká ló ṣe fún orí ara rẹ̀ torí wọn ló di ìyá rẹ̀ tó a jẹ́ pé aláàánú ara wa jura wa lọ ẹni tí bá máa ṣe dáadáa ọ̀làánú ara rẹ̀ ẹni tí ń sa ìdáńkọ́ ọ̀dájú síra rẹ̀ kúrò ẹ̀ dáadáa lọ́yẹ̀ ká máa ṣe in ahsantum ahsantum li anfusikum ilé ìtumọ̀ ìsìnkú sọ́lọ́ ń ṣe àǹfààní kankan nínú títẹ̀ láṣẹ rẹ̀ táǹtẹ̀ láṣẹ rẹ̀. nàám sọlá ń sáfàní kan tábàlà tẹ̀lé tọ́lọ́ máa ń kọ́ tá ṣe ìnira kan fún Allah rárá kò sáfàní kankan máa ṣe bá wọ kó sinú bá wọ sinú alùpùpù sinmi wọn wá pé ilé ẹni tó sin lọ orí ara rẹ ló ṣe dáadáa sí ẹni tó sin lọ orí ara rẹ ló ṣàìdá sí. in ahsantum ahsantum lè anfusikum wa in asatum ha orí ara yín náà lọ sí sí tẹ bá jẹ àdúl ṣàìdá فإذا جاء وعد الآخرة ليسوءوا وجوهكم وليدخلوا المسجد كما دخلوه أول مرة وليتبروا ما علوا تتبيرا ọlọ́run ọ̀rẹ́ ẹlẹ́dàá ìgbà tó ní in ahsantum ahsantum li anfusikum wa in asa'tum falaha tẹ́ ẹ bá ṣe dáadáa orí ara yín lẹ ṣe sí ẹ̀yin tẹ́ gbọ́ tẹ̀sẹ̀ islam. ẹ̀yin tẹ́ ń ṣe ìsìláàmù tẹ́ ń tẹ̀lé lánàá nàbì Muhammad sallallahu alayhi wa alihi wa sallam tẹ́ ìfẹ́ sìn ṣeré tẹ́ ìfẹ́ ráre ẹ̀yin tó ṣe wípé ẹgbà pégbèǹdà òkèèyàmà ń bẹ lẹ́fi sagbẹ́jẹ́ tẹ́ máa fún torí náà lẹ́ padà rẹ̀ àìdá tí ń ṣàìdá. kò sí sẹ́nìkan bí èso lára rẹ̀ tó rẹ́nìkan ò ní bọ̀ di àtiẹ́ ìwọ ni ọ̀ràn tó ń dá kalẹ̀ lónìí ìwọ náà ló padà forí rù ìwọ náà ló tara tiẹ̀ lórí ní tó gbélé ayé de torí kọ́ lọ́wọ́ fẹ́ sábòsì. yọ́n náà ti ṣe sọ pé man amila salihan fali nafsihi wa man asa'a fa alayha ẹnikẹ́ni tó bá ṣe dáadáa orí ara rẹ̀ ló ṣe fún ẹnjẹ ẹsì fàyídá kò sẹsẹ lómi àfúrí ara rẹ̀ Ọlọ́run Ẹlẹ́dàá ni fàyídá jẹ ẹwọn àdùn ẹkọrọ nígbà tí àsìkò àdéhùn ìbàjẹ́ tá a lẹ́sẹ̀ sì kejì tó náà bá wá pé tó ọ̀dẹ́ni ti ń ṣe ìbàjẹ́ yẹn tó ń ti mú nínú àìdá yẹn pọ̀ Ọlọ́run Ẹlẹ́dàá ó ní òun náà ní lọ lásán o ní ìgbà tí ẹ bá tó bẹ̀rẹ̀ sí ní ṣe ìbàjẹ́ ẹlẹ́ẹ̀kejì yìí báyìí liyẹsọ owó wojú ọkọ àwọn ẹni tó ṣe é pé wọ́n fojú yín wí náà yà wọ́n yọ sí yín gbàdà àwọn ẹni tí ó fojú yín wí náà yà wọ́n yọ sí yín gbàdà yẹn ni pé ẹ ṣe bàjẹ́ àrùn àtún ní tiyín lẹ̀ á di àwọn ẹni tó fìyà jẹ yín á dẹ̀ wọ́n sí yín á di àwọn ẹni tó fìyà jẹ yín á dẹ̀ wọ́n sí yín. وليدخل المسجد ọlọ́run ọba ẹlẹ́dàá ni wọ́n padà wá rí mọ́sálásí yẹn wọ̀ mọ́sálásí bẹ́ẹ̀tì lọ́kìdìs gbàmà àdọ́kọ̀lù òhun àwọn ọlọ́mọ́ra yọ bá ti ṣe wọ̀ nígbà àkọ́kọ́ yọ bá ti ṣe wọ̀ nígbà àkọ́kọ́ àwọn ẹni tó fìyà jẹyìn wọ́n fìyà jẹyìn tẹ́rùn wọ́n sì tún wọn nu mọ́sálásí bẹ́ẹ̀tì lọ́kìdìs ìyá jẹyìn gẹ́gẹ́ bí àwọn ẹni àkọ́kọ́ náà ti ṣe wọbẹ ńgbà tí wọn á rí àjẹyìn. sọ́ọ́sì rí gẹ́mọ́síláṣí yẹn olóyè níbi tọ́lọ́ mú ànábì sallallahu alaihi wasallam rìnrìn àjò òru lọ. àmọ́sí masjidol kí ni wọ́n sọ mọ́síláṣí yẹn ilé ìtọ́wà ní Baitul Maqdis tó wà ní Jerusalem wọ́n pè ní almasjidu al-aqsa almasjidu al-aqsa. àwọn ẹni tí wàá fìyà jẹ ní wọ́n tún wọnú mọ́sálásí yẹn wàlúùtàbírù máa lẹ́wọ̀ tẹ́tẹ́bírà. gbogbo tí wọ́n bá ti wá jà tí wọ́n bá ti lè borí gbogbo ìlú tí wọ́n bá gbà gbogbo dúkìá tí wọ́n bá jágbà gbogbo ẹ̀ pátá iná ni wọ́n padà parun gbogbo ẹ̀ ilé tí wọ́n bá gbà ni wọ́n sọ dáhoro gbogbo di èyí tí wọ́n bá gbà ni wọ́n sọ dìdàkudà ìlú bá sì bọ́ sí wọn lọ́wọ́ tí ẹ bá wàlúwẹ̀ tẹ̀bẹ̀rù máa ń lẹ́hùn tẹ̀tẹ̀bẹ̀rọ gbogbo ti wọ́n bá ti rí gbà máwọn ẹni tó ní wọ́n bá rí gbà máwọn lọ́wọ́ gbogbo ẹ̀ pátá ni wọ́n parun ní píparun gidi tí wọ́n bàjẹ́ a'udhu billah ọlọ́wọ́ bẹ́ẹ̀ lẹ́dàá ó fi hàn wá máwọn ọmọ Israẹl wọ́n ṣẹ̀ṣẹ̀ bàjẹ́ lókè pẹ̀ ẹ̀ẹ́mẹ́jì ọ̀tọ̀ọ̀tọ̀ tọ́lá wọn sì máa gbẹ́ni tó fìyà jẹ wọn tí wọ́n máa gbé dìde wá bá wọn. nítorí wọ́n lè bá a dáàmà ẹni tí ó kó kú bẹ́ẹ̀ ẹni tí yóò sì jẹgbé yóò jẹgbé bẹ́ẹ̀ tọ́ فليتبروا ما علوا تتبيرا عسى ربكم أن يرحمكم وإن عدتم عدنا جعلنا جهنم للكافرين عصيرا ọlọ́run ọbẹ̀ ẹlẹ́dàá ara ó fi hàn wá nínú àwọn àyà yìí gẹ́gẹ́ bó ti ṣe jẹ́ wípé òun ọbẹ̀ ẹlẹ́dàá ara tó bá wù òun òun lè kẹwàá. عسى ربكم أن يرحمكم ìyẹn ni kíkẹ́ wá wọ ọlọ́run ó lè kẹ́ ó lè kẹ́ yín ọmọ ìsírẹ́lì yìí kọgbà yín là lọ́wọ́ àwọn tí wọ́n fi yà jẹ yín tọ́ba wò ó lè ká yín kó mú yín borí wọn ní rọrùn tọ́ba sì wò yóò sẹ́rí wọn kúrò lọ́dọ̀ yín ó fi fi yín ṣe gbàgbé ẹ̀yin náà ti ẹ̀ ní rí wọn má kálukú bá sinmi ṣé tọ́ba wò ló máa ń ṣe. عسى ربكم أن يرحمكم الله يلدعي ó kú fẹ̀rẹ̀ kọ́tọ̀ yín ọba wò wọ́n iná gbogbo ìgbà tó bá ti padà ní máa tó bá ti padà ní máa àwọn náà ti padà a máa fi jẹ yín tẹ́ bá ti yóò tún dé. torí ike. ọlọ́run ẹlẹ́dàá wa tí ẹ bá gbọ́rọ̀ ọgbọ́ forí ara rẹ̀ tí ẹ bá ṣàìgbọ́rọ̀ forí ara rẹ̀ ló ṣàìgbọ́rọ̀ sí ọlọ́run jẹ ìyá tó ní jẹ lómi ọlọ́run ni ìnà ọ̀tẹ̀mọ̀ ọ̀dínà ẹ̀yìn tọrọ kọ́lọ́mọ bọ́ sànù àti pé kọ́kọ́ gan tó bá sànù àwọn dá sí ń ka ọ́ ẹnìkan ọ̀bẹ kọ́kọ́ la bí wọ́n á ṣe máa ṣe ní ìbọra rẹ lọ́rùn ṣùgbọ́n ìyàtọ̀ lọ rẹ lẹ́dàá wa tọ́ wá bọ́ mú àwọn àbàjẹ́ yẹn kú kàkà kọ́ wá jáwọ́ nídìí àwọn àìdá tó lè bí aburú ìgbà náà lọ́wọ́ tẹpẹlẹ má àjẹkẹ́ gẹ́gẹ́ bọ́lá wọn bá ti ṣe sọ́ńbí ni ike wọn kò palẹ̀ má o òkú palẹ̀ má wà ilé ọtọ́ rẹ̀ dẹ́lá tí ẹ bá ti sẹ́rí padà sídìí ẹsẹ̀ ọlọ́ọ̀bá náà yọ padà wá mú yín gẹ́gẹ́ bó ti ṣe máa mú yín tẹ́lẹ̀. وجعلنا جهنم للكافرين حصيرا أنا أتستينا جهنم ní ẹni ìtẹ́ fáwọn kèfèrí torí pé ibùgbé tiwọn nìyẹn ibi tá a sì wọn mánu ọgbà ẹ̀wọ̀n tiwọn nu kò síbi tí wọn lè gbàjàjà bọ́ lànàbí wa pé àdóníyà sijnul mu'min wa jannatul káàfù ilé ayé ọgbà ẹ̀wọ̀n ni ó fáwọn olùgbàgbọ́ òdodo bó tilẹ̀ jẹ́ pé àwọn فعليه جماعة مجاهد رحمه الله ونمنع كل وجعلنا جهنم للكافرين حصيرا في جهنم نتا ibùgbé fáwọn kẹfẹ́rí kọ́tàdà ni yọ̀sọ̀rọ̀ nàfíhà wọ̀kẹ̀dá kọ́ ọ̀lẹ́gẹ́rù jahannama iná ìlàkà àwọn kẹfẹ́rí sí tẹnìkan nu wọn ò ní lè jàjàbọ́ ìtumọ̀ láàkà wọn sí òun ni ohun tí mujahid fún ibn abbas radiyallahu anhuma ìtumọ̀ tó ń sì fún òun náà ní kí ọgbà wọn ni. وجعلنا جهنم للكافرين حصيرا ọlọ́run ọbẹ̀ ẹlẹ́dàá ó lọ́wọ́ ṣe iná jahannam ní ọgbà ẹ̀wọ̀n fáwọn kèfèrí tó lè bá yẹra kọ̀tádà nínú rẹ̀ ni wọ́n kà wọ́n ti tíyà ní kánú wọn ní dínkù alhassan albasri onífìràṣàn wọn bá hàdá ọlọ́run ọbẹ̀ ṣe ní tẹ̀ fáwọn kèfèrí ìyẹn inú náà jahannam kọ́lọ́ọ̀bá kọ́mọ̀jẹ̀ká wọn mọ̀ tẹ́lẹ̀ bá yé wa ọjọ́ ìpè ọlọ́run ẹlẹ́dàá wa nínú Suratul Isra ó fi yé wa yéké ó ti ṣe jẹ́ pé anabi wa sallallahu alayhi wa alihi wa sallam gbogbo tí ó sojú rẹ̀ lọ́lọ́run bá fún nírò nípa rẹ̀ ní àwọn àròyìn tẹ́ pé òun gángan lódodo tó bá yọ lálùkùránì kò síbi tó ti lè gbọ́rú eléyìí kò jó yọ àwọn àlọ́ àwọn ọ̀rọ̀ táwọn máa pa sẹ́kẹ́ gbogbo ọjọ́ ra wọn irú ọjọ́ bùbá bùbá takò ṣòkòtò irú rẹ̀ làwọn máa pa fúnra wọn torí ẹjọ́ àti àlùkùránì wa mú lọ́wọ́ méjèèjì ká gbọ́yé ní pàápàá gbígbọ́yé àsìkò tá a ní tá a fi ṣe nǹkan kan ọ̀pọ̀ bí tá a ń lò lọ oníkálukú gbìyànjú láti jẹ́ pé asapasasẹ láti gbọ́ alukur'an yíyé kásìrì kó à ń tẹ̀lé kọ́lọ́n ẹlẹ́dàá kò fi yé wa kó sí wa lọ́kàn nínú ẹni tí wọ́n máa tẹ̀ láṣẹ rẹ̀ tí wọ́n máa jìnnà sí tọ́lọ́ wọn bá sí lé wọ́n bẹ́ẹ̀. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك عليكم السلام ورحمة الله tí wọ́n bá mhm. kesi sọ àwa ni wọ́n ti pèpè fún sọ láti tàn káwọ́ tó wọlé. lọ́jọ́ jùmọ̀ àwọn olùmọ̀ asọ pé dábà ti dé káìdè lọ́jọ́ jùmọ̀ à nítorí ká mójútó òun náà ni ká tètè ṣe tahiyatul masjid lásìkò ìgbà tí ìmáàmù bá kútùbà á tètè ṣe tahiyatul masjid tálíbà láǹfààní àti wàá tètè gbọ́ kútùbà tó bá ṣe kí wọ́n pèpè fún sọ́láàtì lọ́la dé wọ́n ní ká má wulẹ̀ sòkò sọ́pá dáhùn ká tètè ṣe tahiyatul masjid wa kálíbà àjẹpá láǹfààní àti gbọ́ kútúbà láti bẹ̀rẹ̀ rẹ̀ sọ́wárí láti tán pè tẹ́ lè dáhùn lásìkò tán pè lọ́n torí rakata alifájìrì tẹ́ ń ṣe yẹn ẹ gbà pé gbèsè níbẹ̀ lọ́rùn eléyìí tẹ́ padà san padà náà. kò sí wàhálà wọ́n máa parí tẹ́ bá ti parí náfìlà yẹn tán sì ti parí kútúbà ẹ lè wí. نعم عليكم السلام kéèyàn máa dé bíi kí ni nǹkan ti ń sọ̀rọ̀ ẹ̀hán wọ́n ní pẹ̀lú nǹkan tí ń ṣẹlẹ̀ ní orílẹ̀-èdè wa àti títún ṣẹlẹ̀ láwọn orílẹ̀-èdè tó wà nítòsí ọ̀dọ̀ wa bíi àrélù àrélù wọn jiyàn gbé àdánwò wọn ń dáná tuntun wá fẹ́ di tọrọ fọ́nkálé àti boko haram sáà lè ti torí rẹ̀ ká máa ṣe kùnú bẹ́ẹ̀ ni kò sí ní tó burú mọ́ látàrí gbogbo àwọn fìtínà yìí lápapọ̀ wọn nítorí yẹ onáni pé ká máa ṣe kùnúùtù kọ́lọ́ wọn bá kó fi bá kásẹ̀ gbogbo nǹkan tí ọ̀dà kú láwùjọ wa. Naam. Alaikum salaam. dábàá fẹ́ yọ zakat owó wa tí máa ń bẹ́ ń sí lọ́wọ́ wa sáàyọ̀ má zakat wa bá ní yọ bákan méjì ni inú kọjọ pé ẹni tó jẹ wá lówó ẹni tó a bá ní kó mú wa wá yóò tètè sàn ní abẹ́ni tó ṣe pé tọ́ bóyá kánábì so tó dé ó lè san tó bá ti dẹ́bẹ̀ àwọn ẹni tá a mọ̀ yìí pé kò ní fẹ́ san tẹ́lẹ̀ náà àní yọ zakat tiẹ̀ ṣùgbọ́n ẹni tí a mọ̀ pé yóò fẹ́ yọ sábà tí lè gbé léèrè yóò san owó wa fún wa á fi owó rẹ̀ tí yóò san fún wa yẹn á fi kún owó tá a fẹ́ yọ zakat lẹ́ẹ̀kan àmẹ́ni tó ṣe pé àwọn òbí ẹ̀ bọ́lọ̀ máa ní yọ san ni níjọ́ tó bá tó san láti wá yọ zakat owó eléyìí eléyìí ìjọba ṣùgbọ́n. lórí kíni kí la fẹ́ fi ṣe irọ́ lásán wà ní kí la fẹ́ fi ṣe rẹ bí béèrè gidi náà àní àní díẹ̀ irọ́ lásán kí la fẹ́ result kí la kí la fẹ́ mú jáde ń bẹ irọ́ lásán ṣé Islam ló ní kẹ́ máa ṣe democracy à nǹkan sọ pé kò sí ní tọkàn Ọlọ́run pẹ̀lú ẹ̀ àfa wa ni wọ́n máa sọ̀sọ̀ kú sọ̀tẹ̀ sáà àgbọ̀rọ̀ ajẹ́bó ti sè. sọ pé government of the people for the people by the people people people people yìí náà ẹ afa hukuma al-jahiliyyati yabghun wa man ahsanu min Allah hukman li qawmin yuqinun ajẹ́bó ti sè ó dàbí ẹnìkan tó ní tó ń lè lọ gba ti inec ó wàá jẹ pé wọ́n gan-an nípìnlẹ̀ One foundation ó jẹ́ bó ṣe jẹ́. ẹ máa pé ẹ̀yin lẹ́yìn tó jẹ́ mùsùlùmí yẹn ẹ máa pé nǹkan mi tó bá ti ṣe islam ó ń ráìvà islam sẹ́yìn náà bá tún wá jẹ́ pé iná ẹ̀ tó ń dáhùn sórí ẹ̀ ń wó islam náà nù tẹ́lẹ̀ tẹ́lẹ̀ náà wọn ò kúkú fẹ́ wọn náà tó wá ń sọ fí hàn ah, islam and democracy ẹ gbọ́rọ̀ fa sọ́jọ́ra islam and democracy bí kẹ́ ẹ sọ pé idà àti kùmà idà àti pọ̀pá afẹ́sùn wọn wéra wọn ẹ gbọ́dọ̀ fa ńgbọ́n jẹ́ pé pọ̀pá lẹ̀ fi dún máa lù létí <laughs> ọjọ́ bó ti jẹ́. ẹ mùsùlùmí mùsùlùmí ti ń bẹ nàìjíríà sí ńlẹ́yìn ni àbí mùsùlùmí nàìjíríà ẹ mú ṣé mùsùlùmí ti ń bẹ nàìjíríà lẹ́yìn àbí mùsùlùmí nàìjíríà ẹnìkan ti mú kàn lówó ni wọn mú mùsùlùmí you don't have anything to do with Nigeria gbolo afẹ lọ pali tẹ ma gbé pali ní tẹ gbọ <laughs> you have many to do with Nigeria láti dáhùn mi ò nídìí gbogbo àwọn eléyìí kò sí gbogbo kí la fẹ́ fi àní ọmú nǹkan kò sí mo fẹ́ fi rọ́ọ̀sì wọn wá ké pé ń jọ kò sí ni mo fẹ́ fi rọ́ọ̀sì. so ní ìsinsìn mùsùlùmí nàìjíríà ni wà bí mùsùlùmí ti ń bẹ nàìjíríà fà eléyìí ló ṣe léde tẹ̀rí mùsùlùmí nàìjíríà ntí gbogbo yẹn bá ń ṣe nàìjíríà ọ náà máa bá wọn ṣe àmọ́ mùsùlùmí ti ń bẹ nàìjíríà ìsìláàmù rẹ̀ ò ní yí padà gbogbo bíkíbi tó bá dé láyé òrìṣẹ́ máa ṣe ń ṣe ìsìláàmù lọ́nà òsì ọlọ́run kà kọ́ pé kọ́ wà ní nàìjíríà tẹ́lẹ̀yìn lọ pàtà láti máa ń tọ́ fẹ́ sọ káwọn kan wọ́n máa mẹ́rin wá gbogbo lẹ́yìn náà ṣe fẹ́ dá sí òsì mẹ́ níjọ́ tẹ̀ ń ti da sí kí lẹ́ ṣe fún ìsìláàmù kí lẹ́ mú wá fún ìsìláàmù àbí rọ́lá sí lẹ́yìn náà mùsùlùmí wò lẹ́ ti lọ bẹ̀ tí ń represent Islam ẹ sọ ẹbí kálukú kí ni wọ́n represent orí ara wọn kálukú sì ń du apó rẹ̀ Islam wo àbí tá a bá kàn wá nǹkan á mọ̀ wá pé Islam Islam ẹ̀mẹ́tì Islam ọgbẹ́yìn irú Islam wo gan-an rí àà sẹ́tàn jẹ́ wá ní Islam àwọn olùbílà náà. إجابة إيه، استجابة سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك Terima kasih.